ṣe rántí ìtàn ó lè kú báwo ni ó lè kú ṣe bẹ̀rẹ̀ kí ló fàtẹ́pẹ́ fi di ẹni tó ń ṣe lórí tàbí lórí ó lè kú. ìtàn yìí <laughs> ó pọ̀ púpọ̀ tá a bá ní ká sí ní tu láti sìn lọ hmm. bóyá láti tán títí tí ilẹ̀ fi máa ṣú tílẹ̀ fi máa mọ́ hmm. ṣùgbọ́n àgè pépèpé bí àwọn bàbá ṣọ̀nà lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ará lé gbogbo tẹ́tí wo ètò Miliki Express Olúwafẹ́yìkẹ́mi lórúkọ mi o aya níyì Ọláyínká mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn Ìbàdàn ni wọ́n bí mi sí Ìbàdàn ni mo ti dàgbà Ìbàdàn ni mo ti kéwèé èmi ò kéwò mo kéwèé mo sì kàwé débi téèyàn ń kàwé dé gẹ́gẹ́ bí béèrè tí atọ́kùn tí wọ́n béèrè lọ́wọ́ mi pé ó lè kú ó lè kú ó lè kú hmm. eh, ó lè kú ó jẹ́ sinimá àkọ́kọ́ tí mo kópa nínú ẹ̀ ṣùgbọ́n kó tó di pé ó lè kú dé eh, mo rántí ìpè ní 1992 hmm. òun ni mo bẹ̀rẹ̀ eré ìtàgé tá a mọ̀ sí stage production hmm. pẹ̀lú Dr. Bọ̀dé Ṣówándé nígbà náà Hmm. àwọn ni wọ́n ní odò Thames Meridian hmm. hmm. nílùú Ìbàdàn odò Thames Meridian ó kọjú sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì tìlú Ìbàdàn bóò ni mo ṣe di ẹni tó ń ṣe orí ìtàgé ìgbà tí mo ṣe tán ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn secondary school ní 1991 mo fìdí rẹmi díẹ̀ nínú torí sáyẹ̀nsì mo ṣe wọ́n yí àwọn èèyàn lẹ́nu bá ní sáyẹ́ǹsì mo ṣe tíṣà mi gan tún wá láti rí mi pé abọ́dúnrìn torí abọ́dúnrìn mò ń jẹ́ ńgbà náà Fèyíkẹ́mi abọ́dúnrìn gbà mí lórúkọ bàbá mi abọ́dúnrìn bó ló ṣe ṣe tó wá fìdí rẹmi nínú ìṣirò àwọn oníkòyé mi náà o ṣùgbọ́n tí n bá rò sẹ́yìn tí bá wò sẹ́yìn mo rí pé ó dàbí pé ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní ìgbà náà láti mú mi kọ ipa tí mò ń tọ̀ lé mi nítorí nígbà náà eh, ó wù mí kí n lọ sí fásitì kí n lọ ṣe ẹ̀kọ́ nípa ehm, àgbẹ̀ ní tàmọ̀ sí agric-economics torí ẹ̀ mo ṣe physics mo ṣe chemistry mo ṣe gbogbo ẹ̀ ni mo ń ṣe mo pass gbogbo course subject yòókù máàsì yẹn nìkan tí mo sì nífẹ̀ẹ́ jù olùwàfíjì rẹ̀ níbẹ̀ hmm ó wá di pé mo ní láti lọ ṣe lẹ́sìn bá ṣe lẹ́sìn ká tún lè tún ìdánwò ṣe ibi tá a ti ń ṣe lẹ́sìn pẹ̀lú ọ̀rẹ́ mi kan ti ní à kẹ́hìndé akínyẹlé mi ìgbàgbé ẹ̀ ó ní ẹ̀gbọ́n mi kan ń ṣe production já lọ wò wọ́n àbádẹ́ lọ pàtà débẹ̀ àwọn náwọn tó ń retí wọn tí wọn wá wọn ṣe kó lé wa lọ́wọ́ nìyẹn ó yẹ bá wa ka ẹ bá wa ka bí ẹ bá wa ka ẹ bá wa ka gbàtà kàtọ́ dr gòdèṣe adébáyé ẹ̀dẹ̀ ka ìwé ìdáadáa wá sí ìtúbóyè nǹkan ti múra sílẹ̀ àṣewé ẹ̀rí ṣé ó wù yín láti kópa nínú eré àlàfẹ́ ṣe kí sì lè rí òǹgbà náà mami waters wedding. mami hmm? waters wedding. bó ṣe di pé à ń lọ fún rehearsals nìyẹn ló ń kọ́ wa gbogbo bá ṣe lè ṣe stage right stage left bá ṣe má ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀kan bá ṣe lọ lesson náà látún lọ production and she and Famako she Monkeys Gold and she Circus of Freedom Square. Ẹ̀bùn mm-hmm. àwọn tó ń mọ̀ nípa àwọn eré yìí wọ́n máa ní hmm, òótọ́ ni. Ṣùgbọ́n tẹ́lẹ̀bó ni yàn. Tẹ́lẹ̀bó ni àti bẹ́ẹ̀ ṣe Yorùbá. Eré nínú ẹ̀ náà ni mo wà tí mo fi tún ìdánwò mi ṣe. Bá mo tún ìdánwò ṣe kọ́kọ́ lọ sí poli ní ìlú Ìbàdàn. Mo kọ́ mo lọ ṣe marketing ibẹ̀ náà mo tún ti tún jamb mi ṣe nígbà mo ṣe marketing poli ìbàdàn mo tún tún jamb mi ṣe gba mo tún dc mi ṣe ní a2 ní mark ah, àmì ló ti wá tó economics mo wá fẹ́ lọ ṣe ń sìn mi ti economics mo mo fi economics mo fi ṣe first choice mo fi geography mo fi ṣe second choice University ìbàdàn náà ló wù mí kí n lọ mo ṣe ń bá eré orí ìtàgé lọ mo ń ṣe iṣẹ́ tèmi ní apá kan nígbà tí mo ṣe jamb mo wọlé sí yunifásitì tìlú ìbàdàn ṣùgbọ́n ní àkókò náà mo wọlé ní 1993-94 session. ní àkókò náà ni àkókò ológun tí wàhálà èmi ni june twelve èmi ni abiola babangida abacha hmm. ìlú ń dàrú ní gbogbo ìgbà náà àwa tó yẹ ká wọlé 93-94 wọ́n ṣàsùnwọ̀n sí sí kò sí ninety four ninety five ní yunifásitì ìbàdàn ninety five ninety six la tó wá wọlé ọ̀fíṣíálì nígbà tá a tún wọlé náà kọ́ àtúntún àtún ti lóṣù ìwọ̀n àtún ti lọ́la wá wo èmi máa tẹ wá nǹkan míì tèmi à ń ṣe o mi ò lè jókòó níbi pa ń sílé jókòó sílé gbogbo ìgbà yìí bẹ́ẹ̀ ni a máa retí ìgbà táwọn olùkọ́ tún pè wá sí ilé ẹ̀kọ́ mo ṣe tún padà sórí stage mi nìyẹn jàre bá tún ṣe tíátà mi lọ jẹ́jẹ́ a ṣe production kan lọ́wọ́ ní small lecture theatre ní yunifásitì ìbàdàn bẹ́ẹ̀ ni ọmọkùnrin kan tí orúkọ ẹ̀ jẹ́ adémọ́lá àrẹ̀mú wọ́n pè ní papa jenny ó ṣe wọlé yìí wọ́n bá ní ah ohun tí mò ń gbọ́ lórí stage yẹn ohun yẹn yẹ kó wà rédíò ah, ah ẹnì kan dẹ̀ jókòó síbi nígbà tí mo gbọ́ ló bá bá mi ah, èmi ni démọ́lá rẹ̀ ní papa jenny ẹ̀ ǹlẹ́ o ní àtọ́wò yín láti ṣiṣẹ́ rédíò ah, èmi ò ṣiṣẹ́ rédíò rí i àti pé sáyẹ̀nsì ni mò ń ṣe ní yunifásitì ìbí iṣẹ́ tíátà ẹ̀kọ́ ọ̀hún ni mo yọjú ràn wá ní ọ̀pẹ̀yà wọ́n sì nílò àwọn èèyàn ní rédíò wa ẹ̀ ò ní Ìbàdàn o ìyẹn BCOS Broadcasting Corporation of Oyo State nígbà náà pé wọ́n nílò àwọn obìnrin tí wọ́n máa sọ̀rọ̀ lórí rédíò pé ṣó ń wù mí láti ṣiṣẹ́ rédíò mo ń jẹ́ wá ìgbìyànjú náà ni pé a gbìyànjú ẹ̀ bàbá sì lọ ọlọ́run bá sì fún wa sí i rédíò mo ní mo fẹ́ lọ sí o làwọn ọ̀gá mi bá ní à bó o ti sọ̀rọ̀ ó hùn wá o kódà ó lọ sí tẹlifíṣàn hmm. ní ọdún náà lọ́hùn ìyẹn ní 1995 ó ṣe di pé mo di ẹni tó ń sọ̀rọ̀ ní tẹlifíṣàn ẹni tó ń sọ̀rọ̀ ní rédíò torí BCOS nìbàdàn wọn ò yà sọ́tọ̀ bíi tèkó ń bí tó bá ti wà ní rédíò wọn náà ló wà ní tẹlifíṣàn ẹ máa máa kó gbogbo ẹ̀ papọ̀ àti am àti fm àṣẹ ń kó gbogbo ẹ̀ papọ̀ nìyẹn ṣé ẹ ń tẹ̀lé ìtàn mi yìí o torí mo ah. fẹ́ jẹ́ kí mo fẹ́ jẹ́ kí mo bí tí ó lè kú ti jáde wá ni o hmm. mo ti ṣiṣẹ́ ní tẹlifíṣàn mo ti ń ṣiṣẹ́ ní rédíò ní Ìbàdàn gbà náà ní olórí oko ní mainframe ọ̀gá mi. Mm -hmm bàbá mi ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn alàgbà Túndé Kèlání ìgbà náà wọ́n ń po ó lè púpọ̀ lọ́wọ́ wọ́n wá ní wọ́n ń wá ẹni tí ó ṣe àṣàkẹ́ wọ́n sì ti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn ti wá ṣe ẹni tá a mọ̀ sí auditioning wọ́n láwọn kàn rí mi lórí tẹlifíṣàn ọjọ́ náà àwọn ní ah ọmọbìnrin tó ń sọ̀rọ̀ tí Yorùbá dán mọ́ránmọ́rán lẹ́nu yìí bóyá ká tiẹ̀ wò bóyá ó lè gbìyànjú fún ipa ti àṣàkẹ́ yìí wọ́n wá pe dr lárìndé akínlẹ̀yẹ ọ̀gá mi olóògbé dókítà lárìndé akínlẹ̀yẹ wọ́n jẹ́ olùkọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ olùkọ́ ní yunifásitì ìtìlú ìbàdàn ní communication and language arts dr lárìndé akínlẹ̀yẹ ọ̀pọ̀ ìgbà tán bá ti rí mi ń bí stress wọn á geographer kí ló broadcasting wọn á ní dáàdi ó ni kan ṣe bá bá mi nìyẹn bá ní ọ̀rẹ́ mi kan ní òun fẹ́ ṣiṣẹ́ kan o pé àwọn sì máa fẹ́ kó bá àwọn kópa nù ẹ̀ ní ọ̀gá mi lè jẹ́ bàbá mi lè jẹ́ kò sí tẹ́ ní kí n ṣe tí mi ò ní ṣe hmm. wọ́n ṣe fi mí han ọ̀gá Túndé Kèlání nìyẹn ọ̀gá Túndé Kèlání ìwọ náà gbìyànjú ni o torí àwọn èèyàn púpọ̀ náà wá ìwọ náà wá gbìyànjú tiẹ̀ wọ́n ṣe gbé mi sí kámẹ́rà náà kí ló kọ rẹ̀ Àfikẹ́mi Abọ́dúnrin ló kọ mí o pàdé mo ti àwọ̀ nǹkan tí mò ń ṣe ní o nǹkan tí mò ń ṣe ní o wọ́n á sì mọ́ ọ lọ o bó bá ṣe jẹ́ àìjọ mọ́ ọ bí oṣù méjì sígbà náà mo wà níbi iṣẹ́ níbi ṣòwò mi dr akinlẹ̀yẹ ṣe wá bá mi studio náà wọ́n bá gbé script ọ̀hún dé wọ́n kú oríire o ìwọ ló ṣàṣàkẹ́ o gbàgbà kọ̀ mọ́ ọ kà á.